tẹsalóníkà kínní orí kejì. nítorí ẹ̀yin tìkára yín mọ̀ ará irú ìwọlé wa sí yín pé kì í ṣe lásán ṣùgbọ́n lẹ́yìn tí àwa ti jìyà ṣáájú tí a sì ti lò wá ní ìlò ìtìjú ní Fílípì gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀ àwa ní ìgboyà nínú Ọlọ́run wa láti sọ̀rọ̀ ìrere Ọlọ́run fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwàyà ìjà nítorí ọ̀rọ̀ ìyànjú wa kì í ṣe ti ẹ̀tàn tàbí ti ìwà àìmọ́ tàbí nínú àrékérekè ṣùgbọ́n bí a ti kà wáyẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wá bí ẹni tí a fi ìrere lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwa ń sọ kì í ṣe bí ẹni tí ń wo ènìyàn bí kò ṣe Ọlọ́run tí ń dán ọkàn wa wò nítorí àwa kò lo ọ̀rọ̀ ìpọ́nni nígbà kan rí gẹ́gẹ́ bí ẹ̀yin ti mọ̀ tàbí ìbojú ojú kòkòrò Ọlọ́run ni ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni àwa kò wá ògo lọ́dọ̀ ènìyàn tàbí lọ́dọ̀ yín tàbí lọ́dọ̀ àwọn ẹlòmíràn nígbà tí àwa ìbá fẹ́ ọlá lórí yín bí àwọn àpọ́stélì Kristi ṣùgbọ́n àwa ń ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí abiyamọ ti ń tọ́jú àwọn ọmọ tìkára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ti ní ìfẹ́ inú rere sí yín inú wa dùn jọjọ láti fún yín kì í ṣe ìhìnrere Ọlọ́run nìkan ṣùgbọ́n ẹ̀mí àwa tìkára wa pẹ̀lú nítorí tí ẹ̀yin jẹ́ ẹni ọ̀wọ́n fún wa nítorí ẹ̀yin rántí ará iṣẹ́ àti làálàá wa nítorí àwa ń ṣe làálàá ní ọ̀sán àti ní òru kí àwa kó má bàa di ẹrù rù ẹnikẹ́ni nínú yín àwa wàásù ìrere Ọlọ́run fún yín ẹ̀yin sì ni ẹlẹ́rìí àti Ọlọ́run pẹ̀lú bí àwa ti wà láàrin ẹ̀yin tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà àti ní òdodo àti ní àìlẹ́gàn gẹ́gẹ́ bí ẹ̀yin sì ti mọ̀ bí àwa ti ń bá olúkúlùkù yín lò gẹ́gẹ́ bí baba sí àwọn ọmọ rẹ̀ à ń gbà yín níyànjú à ń tù yín nínú a sì kọ́ kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo tìkára rẹ̀ nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ní àìsinmi pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ ní tòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú nítorí ará ẹ̀yin di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ń bẹ ní Jùdíà nínú Kristi Jésù nítorí pé ẹ̀yin pẹ̀lú jìyà irú ohun kan náà lọ́wọ́ àwọn ará ìlú yín gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti jìyà lọ́wọ́ àwọn Júù àwọn ẹni tí ó pa Jésù Olúwa àti àwọn wòlíì wọ́n sì tì wá jáde wọn kò sì ṣe èyí tí ó wu Ọlọ́run wọ́n sì wà lòdì sí gbogbo ènìyàn wọ́n kọ̀ fún wa láti sọ̀rọ̀ fún àwọn kèfèrí kí wọn kí ó lè là láti máa sọ ẹ̀ṣẹ̀ wọn di kíkún nígbà gbogbo ṣùgbọ́n ìbínú dé bá wọn títí dé òpin ṣùgbọ́n ará àwa tí a gbà kúrò lọ́dọ̀ yín fún sáà kan ní ara kì í ṣe ní ọkàn pẹ̀lú ìtara ọ̀pọ̀lọpọ̀ ni àwa ṣe àníyàn tí a sì fẹ́ gidigidi láti rí ojú yín nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá àní èmi Pọ́ọ̀lù lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì sátánì sì dè wá ní ọ̀nà nítorí kí ni ìrètí wa tàbí ayọ̀ wa tàbí adé ìṣògo wa kí ẹ á ṣe ẹ̀yin ni níwájú jésù olúwa wa ní àbọ̀ rẹ̀ nítorí ẹ̀yin ni ògo àti ayọ̀ wa.